torí bá ti kú kárànṣẹ́ palábẹ́ bódò ògùn ẹ̀ kò mú ẹ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì àtẹ̀yìn tán mọ́ kò ta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀rí wọ́. ká sọ̀tàn fókún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí òkun ni wọ́n ń kan sára sí i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 kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ ti lè máa wò mí kedere ẹ mọ̀ tó kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà àkọ́kọ́ ò mo dúpẹ́ fún ọlọ́wọ́ ọba ọba ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yípo ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú làákàyè tó fi ní ìmọ̀ ṣe ọmọ aráyé lóore bákan náà mo sì wá dúpẹ́ ò lọ́wọ́ gbogbo ẹ̀yà látìlẹ́yìn mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátá ní àtòrílẹ̀-èdè wa nàìjíríà bẹ̀ láti ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ oǹdó ìpínlẹ̀ kogi ìpínlẹ̀ kwara bákan náà ìwà gbàgbé gbogbo ẹ̀yin tèmi tẹ̀ wà ní apá ilẹ̀ uh, ìwọ̀ ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà àtẹ̀yin tẹ̀ wà lókè ọ̀yà apá ilẹ̀ àríwá mo wá kí gbogbo èdè adúláwọ̀ ìwà gbàgbé gbogbo ẹ̀yin tèmi ní orílẹ̀-èdè amẹ́ríkà wọ brazil ni wọ canada ní gbogbo tí ń amẹ́ríkà pátápátá mo wá kí gbogbo ẹ̀ ní wọ́wọ́ ilẹ̀ Europe lápapọ̀ sẹ́yìn ti UK ni èyí ti Belgium ni èyí ti Dublin ni èyí ti Italy ni èyí ti Spain ni èyí ti Germany ni èyí ti Austria ni èyí ti Australia ni mo wá kí gbogbo ẹ̀yin ti Asia tó bẹ̀ láti Saudi Arabia o tó fi wọ Qatar ní Kuwait ní eh, Dubai ni tó fi dé Oman tó fi wọ India tó fi wọ Pakistan tó fi kú káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo dúpẹ́ fún àtìlẹ́yìn tẹ́ ń ṣe tẹ́ sọ pé ojú òní ti olùkọ́ àgbà láéláé tẹ́ sì jẹ́ kó ojú ó tì mí torí pé a máa ń dáná o a máa ń dáná o tó ṣe yín pé àní rẹni bá wa jẹ a sì máa ń dáná o tó ṣe pé àní rẹni bá wa rà á a sì máa ń pàtẹ ọjà tó ṣe pé àní rí ẹni bá ní yọ owó rẹ̀ èmo fi dúpẹ́ yín fún àtìlẹ́yìn tó gbópọn tẹ́ fún mi pé bóò ni ìtàn Yorùbá bóò ni kò ṣe ní wọ ọ̀kùn èmi náà kọ́ o Ọlọ́run ọba ni mo kí ọ o mo kí ọ o ìrìn ọlá wọn ti darapọ̀ mọ́ wa bákan náà mo sì kí ààrẹ Babagúnwà Almaroof Yekin láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọn ti darapọ̀ mọ́ wa John Ògúnrìọ́lá ní àti UK àwọn náà ti darapọ̀ mọ́ wa John Ògúnrìọ́lá. Hmm ẹ mú àdéhùn yín ṣẹ o ẹ mú àdéhùn yín ṣẹ ẹ mú àdéhùn yín ṣẹ mo kẹ́yìn náà bákan náà ẹ̀tẹ́ bá ẹ̀sẹ̀ ń darapọ̀ máa lórí ètò yìí ètò wa ìtàn Yorùbá ẹ ká máa bá wa fi ètò ìṣọwọ́ sáwọn èèyàn káàkiri ó kéré jù ó kéré jù ẹ sórí profile yín àti timeline yín lórí àwọn agbo tẹ́ ẹ bá wà yín o group tẹ́ ẹ bá wà yín fi ṣọwọ́ síbẹ̀ bákan náà ẹ wá fi ṣọwọ́ sáwọn èèyàn yín bíi ó kéré jù ogún ènìyàn kí àwọn náà bàlẹ́ láǹfààní láti máa gbọ́ ètò yìí wọ́n sì máa wá kétékété. bóyá ẹsẹ̀ wá ń darapọ̀ mọ́ wa lórí ètò ìtàn Yorùbá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá abala àkọ́kọ́ ní abala àmọ̀dájú tá a ti máa sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbí nǹkan tàbásìpò òwe tàbí àsìgbò òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá nílẹ̀ yorùbá ẹ̀wárí abẹ́lé lẹ́ẹ̀kejì ní abala ìwádìí ìjìnlẹ̀ tó jẹ́ pé ìtàn tá a ṣe ìwádìí tá a gbẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ tó jẹ́ ojúlówó ìtàn tí kì í ṣe àlọ́ ni a máa ń sọ níbẹ̀ bó ṣe rí nù ní orí ètò ìtàn yorùbá. àmọ̀dájú wa fún ti òní hmm. a rí pé ọ̀rọ̀ kan jà rìnrìn lẹ́nu ọjọ́ mẹ́ta kan nípa wípé ohun tí bàbá wa onírìṣà tí wọ́n sọ nípa àwọn ẹ̀yà Ìgbò tí àwọn ẹ̀yà Ìgbò náà sì fèsì padà tóbi wípé wọ́n tó fẹ́ máa kó ìran Yorùbá mẹ́rẹ̀ apariwo nígbà náà o mo sì pariwo mo pe àwọn orí adé mo pe àwọn baba ńláńlá mo ní àkọ́kọ́ o àkọ́kọ́ o ojúṣe wọn ni mo ṣe ètò ní ìpínlẹ̀ Kwara náà mo sì sọ lórí agbágbé yìí náà yìí pé ẹ pé bàbá wọn ní ìrìsà ẹ tọ́ wọn sọ́nà o ẹ má torí pé bóyá ẹ̀ ń wá ìfẹ́ àbí ìrẹ́pọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀yà kan bó ṣe yẹ ká wà lóòótọ́ kẹ má fi wá kó ìran wa mẹ́rẹ̀ ìran yorùbá àti ẹ̀yà ìgbò àwọn ìgbò a ìbáṣepọ̀ kankan bó ti ń wù kọ́ ọmọ mo fẹ́ ká mọ̀ ní àmọ̀dájú àmọ́ inú mi wá dùn o ibi tó yẹ kọ́rọ̀ ò ti wá ọ̀rọ̀ ti wá ń bẹ̀ bàbá wa ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ aláṣẹ ìwọ àtẹ̀dá ìwọ gangan lòrìṣà bàbá ti sọ̀rọ̀ o bàbá ti sọ̀rọ̀ wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ wọ́n sọ bí òun ni ajé ṣe bẹ̀rẹ̀ ajé ṣe bẹ̀rẹ̀ ní ilẹ̀ yorùbá mo ti sọ ní fún wa mo ní máa ń bẹ nínú àṣà àwọn èèyàn wa ní ilé Ifẹ̀ gbogbo nǹkan wọn máa fẹ́ fi ìtì sọ́dọ̀ wọn àti tí èsè tiwọn wọn máa fẹ́ fi ìtì kásà lè gbà pé ilé Ifẹ̀ ní gbogbo nǹkan ti jáde ṣùgbọ́n mọ́ bàbá wa ikú bàbá yèyé wọ́n ṣàlàyé wọ́n sì já mọ ìlọsíwájú tí ìran yorùbá àti ẹ̀yà yorùbá ti mú bá ilẹ̀ yorùbá látọjọ́ tó ti pẹ́ wá wá wá nígbà tí ojú àwọn ìgbò ti ń bẹ ní ojú dúdú nígbà wọn tí wọ́n pé wọ́n ń sẹ́ ìwé mọ́ra ènìyàn yorùbá ti ń da aṣọ bora kì í ṣe pa fi ń dàbùkù ẹ̀yà kan ẹ̀yà ni ìran Ìgbò ẹ̀yà ni ìran Haúsá ẹ̀yà ni rùbàrùbá ẹ̀yà ni àwọn ìjọ àwọn dẹ́tà àwọn Fúlàní àwọn tífí gẹ́gẹ́ bí olùwádìí àti ọmọ orílẹ̀-èdè yìí ìṣọ̀kan ìlàwọ́ ọmọ wa àmọ́ ìran Yorùbá ìran tó lọ́lá ni o ìran tó lọ́lá ni o a sì nítorí pé a fẹ́ kó èèyàn mọ́ra ta ogún ìdílé wa ká lọ́pọ̀ fún àwọn èèyàn kan e, èmi olùkọ́ àgbà òun ní bá wa fi ọwọ́ sí i nítorí náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa ikú bàbá yèyí torí pé nígbà tọ́rọ̀ bá rí báyìí àwọn tó yẹ kó sọ̀rọ̀ tí wọn ò bá sọ̀rọ̀ àwọn èèyàn máa wà nínú igbó lọ láíláíláíláíláí ni ẹ sì bá wa pé bàbá wa ò ní rìsà ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí orí pé ìtàn tí wọ́n bá sọ kí wọ́n wádìí ìtàn dáadáa mo ti ka orúkọ àwọn òpìtàn ńláńláńlá tó yẹ pé tá a bá gbọ́rọ̀ lẹ́nu wọn wọ́n gbà yí pé àwọn ni àgbà nínú àwọn òpìtàn bí bàbá wa ikú bàbá yèyé ṣe wà wọ́n mọ̀ bàbá àwọn pòfẹ́sọ̀ kan bẹ ní orílẹ̀-èdè nàìjíríà tó ṣe yí pé kò sẹ́tọ́jẹ́ kóyàn wọn kéré irú wọn o bàbá wa dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ọ̀rọ̀ tẹ́ fi síta ìwọ náà lọ wò ó nínú ìwé Tribune ni lọ wò lórí agbègbè ayélukára pé ọ̀rọ̀ tí bàbá wa sọ o ọ̀rọ̀ tí bàbá wa sọ ìran Yorùbá ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ilé Ifẹ̀ o àwọn Yíbò kan wọ́n sì dá òòṣà jélẹ̀ èyí tí bàbá wọn ò ní wá sọ wípé àwọn Yíbò àwọn ni wọ́n mọ̀ nípa òwò jù wọn ò mọ̀ nípa òwò kankan ọ̀tọ̀ ní káràkátà ọ̀tọ̀ ní òwò ṣé kára páàtì kátà páàtì ń pè lówó ẹ lọ sí ìpínlẹ̀ èkó ẹ dá akọ iléeṣẹ́ ńláńlá àwọn ibo wọn ní nípínlẹ̀ èkó níjọ́ tí yorùbá yìí ti ń ṣe òwò yorùbá máa ṣe òṣèlú yorùbá máa ṣe òwò ọ̀yọ́ aláàfin ìlọ́la ọ̀nà òwò fún gbogbo ilẹ̀ yorùbá ẹni ẹ bá rí ni kẹ́ẹ̀bí mo sì máa ń sọ níjọ́ tí ilé Ifẹ̀ ti ń jẹ́ ilé Ifẹ̀ ilé Ifẹ̀ ò ṣàkóso kọjá ibi tí ń jẹ́ orílẹ̀ Ifẹ̀ yìí ọ̀yọ́ ṣàkóso nílẹ̀ ìbọ̀lẹ̀ republic ilẹ̀ burkina faso ilẹ̀ togo níbẹ̀ níbẹ̀ láyé bàbá mi aláàfin òjìgí kí bàbá mi aláàfin abíọ́dún adégolú lòtún tó wáá fi kún un láyé ìbásọ̀rún gáà tẹ́ tó gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lọ bẹ́ẹ̀ torí náà ká mọ̀ kálámọ̀ dájú dáadáa gbogbo lọ́síwájú tó sì ta orílẹ̀-èdè apá ilẹ̀ Yorùbá ló ti wá kèsèlẹ̀ yíbò tẹlifíṣàn àkọ́kọ́ gbogbo àwọn nǹkan amáyédẹrùn ni kódà bàbá wa dákọ̀ yí pé títí oníbejì téèyàn kọ́kọ́ ṣe láyé sí ilé èèyàn dúdú títí iná ẹni tó wà ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn tó lọ sí iléeṣẹ́ ìjọba ibùjókòó ìjọba ní ní Agodi ìní títí oníbejì àkọ́kọ́ ilé tó ga jù táǹkọ̀ kọ́kọ́ náà sílẹ̀ ìwọ̀ oòrùn èèyàn dúdú e, e, West Africa Cocoa House nìbàdàn ni bámbámbámbá ní nǹkan táwọn Awólọ́wọ̀ ṣe káàkiri léyìí tí ò rújú léyìí tí ò rújú torí náà mọ́ lámọ̀dájú o ìran Yorùbá àìsẹgbẹ́ ẹ̀yà Ìgbò àìsẹgbẹ́ ẹ̀yà Ìgbò a sì ní ìbáṣepọ̀ kankan bó ti wù kó mọ àwọn tí ìbáṣepọ̀ wa súnmọ́ra ni làwọn ìjọ́ àti ìlàjẹ́ tó fi wọ dẹ́tà díẹ̀ àjọ torí pé nílẹ̀ yorùbá lónìí àwọn mùsùlùmí league of council of imam tí wọ́n ń ṣe wọ́n ka gbogbo ìpínlẹ̀ yorùbá wọ́n yọ ìpínlẹ̀ kwara kúò wọ́n wàá kà dé niger àti delta bẹ́sẹ̀ kárúkálẹ̀ mọ ibi tá a níbàjọ́ ṣe pọ̀ sí tí wọ́n ka ilẹ̀ yíbò mọ́ lọ́jọ́ tó ti pẹ́ torí náà o torí náà o bó ṣe rí o mo sì dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ikú bàbá yèyí aláàfin ọ̀yọ́ torí pé lásìkò tọrọ bá inú mi sì ọkọ dùn mo sì dúpẹ́ pẹ̀lú lọ́wọ́ bàbá mi ọba olúwo tilẹ̀ èwo ọba abdulrasheed adéwálé àkànbí tẹlúwa bàbá náà fèsì nígbà bàbá fèsì bàbá mi aláàfin ọ̀yọ́ sọ pé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni ìpè ti ń wá táwọn èèyàn ń pe bàbá wọn bó ṣe dànù nígbà wọn pe bàbá pé bàbá ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bàbá wa sọ̀rọ̀ o wọ́n sọ̀rọ̀ àdúpẹ́ o lọ́wọ́ bàbá mi ikú bàbá yèyà aláàfin ọ̀yọ́ tó ẹ̀yin lọ́ba lọ́ba o ẹ̀yin lọ́ba lọ́ba ẹ wá bá wa pé bàbá wọn ò ní ìrìnsà ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí o hmm. ẹ má pa ìtàkìtàn o torí wípé tẹ bá pa ìtàkìtàn àwọn ọmọ kékèké kan ń bẹ tó ṣe pé wọ́n ní ọ̀rọ̀ lẹ́nu tí wọ́n sì sọ torí nígbà tẹ ẹ sọ ìkan ẹ wo àdúrà ọ̀rọ̀ táwọn èèyàn sọ fún yín nígbà bẹ̀rẹ̀ sí ní pa Ògún ọ̀sọ́ọ̀sì ẹ Odùduwà lọ́dẹ́sì Islam lẹ ọ̀rọ̀ tí ò ṣeé gbọ́ sétí nílẹ̀ Yorùbá a ní ìtàn bíbi kéèyàn wá máa pa àlọ́ ju gbogbo ìlú lọ̀rọ̀ tí ọmọ tàbùkù náà wá táwọn ìtàn bá ń gbà máa gbà ẹgbọ́n tó bá yín sọ ẹ pé àwọn ọba o ìtàn tá a bá sọ tá a bá ti rí ẹ̀rí rẹ̀ ká má sọ o ìdínú tó pé ìtàn Yorùbá ó wà fún gbogbo ọmọ Yorùbá pátápátá èmi ò sì wọ́wọ́ lọ́dọ̀ ẹnì o ìwà ipò lọ́dọ̀ ẹnìkankan ìdí ni mo fi dúró lórí òótọ́ lẹ́yìn àwọn olólùfẹ́ mi tí wọ́n ń ṣe agbátẹrù ètò mi wọ́n bá wo ọba kọ́bọ̀ dá sí wọ́n bá wù wọ́n kí wọ́n mọ̀ dá sí kí wọ́n fi wálẹ̀ kásọ̀ wọn fojú wọn bàjẹ́ wọ́n lọ jábọ̀ fún Elédùmarè lọ́jọ́ kan yí pé tó nígbà táwọn wà láyé o àwọn ò kópa kankan nínú bó ní ìtàn àti àṣà wa bó ní òṣè ní parẹ́ hmm. bó ṣe nínú òun lábala àmọ̀dájú mo dúpẹ́ òun lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ bàbá mi ikú bàbá yèyé aláṣẹ ìwọ gangan lòrìṣà àtàndá làbídì ọba tó tó tó ọba àtàdá kan ìtàn kan àtàdá kan pẹ̀lú ẹ̀rí kan nínú àwọn ọba tí mo gbó tí mo gbóríyìn fún jù ní bàbá mi kú bàbá yèyé bàbá yìí kàwé wọ́n mọ ìtàn wọ́n ṣèwádìí ọgbàdúmọ̀ káàkiri gbogbo àgbáyé gbogbo téèyàn fi ń sọlá láyé téèyàn fi ń júwe ọba ní bẹ fún bàbá yìí torí náà tí Aláàfin Ọ̀yọ́ bá sọ̀rọ̀ yóò mú ẹ̀rí wá ni àdúpẹ́ o àdúpẹ́ bó ṣe dúdú ní abala àmọ̀dájú mọ̀ ń bọ̀ ká wá bọ́ sábala ìwádìí ìjìnlẹ̀

àkọ́mọ́ gẹ́gẹ́ bá a ṣe wí ẹjẹ́ máa bá wa gbé ètò yìí káàkiri àgbáyé kí àwọn èèyàn bá lè gbọ́ ẹ̀rí ní abala ìwádìí ìjìnlẹ̀ láti máa ń sọ ìtàn tó ṣe pé ojúlówó ọ̀tàn ni lẹ́yìn tí kìí ṣe àlọ́ tàbí àròsọ tó ṣe pé ìtàn tá a ti ṣe ṣe ìwádìí lé lórí dáadáa tá a sì gbọ́n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ tá a rí i pé ojúlówó ìtàn òtítọ́ àti òdodo òun ni a máa ń sọ nípa rẹ̀ ọ̀dà tí àbá wá gbàgbé o ita Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí Ìjàyè mo kí ọ káàbọ̀ Babátúndé ọmọ Òòrùn Ajẹlẹ̀ nílùú UK ara àwọn àrọ́mọdọ́mọ baálẹ̀ Òróhùsì ilẹ̀ Ìbàdàn nu mo fẹ́ ká mọ̀ pé ìta Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí òun ni a bẹ̀rẹ̀ láti nǹkan bíi ọjọ́ mélòó kan apá kẹtàlá ìní àṣẹ lánàá ni mo fi dúpẹ́ o lọ́wọ́ Alhaji Isiaq láti orílẹ̀-èdè Austria tó ṣe wípé àwọn ni wọ́n ṣe agbátẹrù apá apá kẹtàlá àti apá kejìlá ẹ wá rí ti òní mo wá tó ń dúpẹ́ o lọ́wọ́ ọ̀rẹ́ mi pàtàkì pátákì àti bàbá mi pàtàkì pátákì torí pé àní bíni lọ́yọ̀ọ́ ká máa wá ọ kiri mo dúpẹ́ o lọ́wọ́ ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ nílé lóko lábẹ́ àkóso alhaj almaruf alhaj bọ́bagúwà almaruf yekin ààrẹ ní orílẹ̀-èdè amẹ́ríkà àwọn ni wọ́n gbé owó lẹ̀ láti ṣe agbátẹrù ti apá kẹrìnlá àti apá kẹẹ̀ẹ́dógún ti ọ̀la fún gbogbo kó ba lè jẹ́ àǹfààní fún gbogbo ọmọ yorùbá mo dúpẹ́ o iná ò ní tán ọwọ́ yín láéláé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá ẹnì kọ̀ọ̀kan wa àwọn tá a bá yẹ̀sẹ̀ darapọ̀ máa bí mo ṣe wí ẹja máa bá wa ṣíà rẹ̀ fún àwọn èèyàn káàkiri àgbáyé ẹ wá rí ìtàn tòní <laughs> yọ kọjá bẹ́ẹ̀ torí wípé ọ̀rọ̀ ti débi tó ti ní àjọsọ bákan náà àwọn tàbá sì fẹ́ ṣe agbátẹrù àwọn apá tó kù torí pé ẹ̀rì gẹ́gẹ́ bí mo ṣe sọ apá kẹrìnlá mo rò pé yóò parí sí àwọn èèyàn máa ń bi wípé olùkọ́ àgbà ìtàn rẹ máa ń gùn nǹkan kan mo ní èmi kọ́ o bí ìtàn bá ṣe ń lọ bẹ́ẹ̀ lèmi ṣe máa ń bá a lọ torí pé àwọn akọni tá à ń ròyìn wọn yìí ẹlòmíín lo ogún ọdún lórí àpèrè ẹlòmíín lo ọgbọ̀n ọdún lórí oyè nígbà wàá sọ̀tà wọn ṣé wákàtí kan láwàá fi sọ gbogbo bí wọ́n ṣe lo ìgbésí ayé wọn tó gbé àwọn ọmọ tí bá ń bọ̀ wọ́n bà lè kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ ìmọ̀ máa fi sọ fáwọn èèyàn tí wọ́n máa ṣe àwọn sinimá àwọn baba ńlá wa pé eré lẹ́sìn ń ṣe ẹ̀ tí ì ṣe sinimá àwọn baba ńlá wa torí wípé ó ju pé kẹsẹ́ ní wákàtí kan wákàtí méjì lọ ẹ wò bá dáa ti bẹ̀rẹ̀ tààrẹ Kúrúnmí Ìjàyè tó ṣe pé a sì tí ì mẹ́nu dúró lórí rẹ̀ pẹ̀lú ìdí nìyí mo fi wá ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́ba Gówà Almaroof eh, Abdulyekin ní orílẹ̀-èdè Amẹ́ríkà olórí ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ nílé lóko tí wọ́n fi ìlú amẹ́ríkà ṣe ibùgbé mo dúpẹ́ lọ́wọ́ wọn ò bí ẹ ṣe ṣe agbátẹrù apá kẹrìnlá tòní àti apá kẹẹ̀ẹ́dógún ti ọ̀la àwọn alájàmbá fẹ́ darapọ̀ mọ́ wa láti ṣe onígbọ̀wọ́ àwọn apá tó kù pàápàá jùlọ ṣíṣe àkójọ gbogbo bí tá a bá mẹ́nubà àtàwọn ilé ọlá tá a sì fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn àwa náà ẹjẹ́ á pè mí sórí àwọn òǹkẹ̀rọ̀ mi ní ẹ̀yìn ètò torí pé mo sọ fún wa owó tí ọ̀nà wa ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ni èèyàn torí pé a lọ gba fídíò a sì lọ sí ìlú bíi a gba fídíò kámẹ́rà a sì lọ sí ìlú bíi ohun mẹ́wàá a sì gbé àwọn ààyè tó ṣe pàtàkì àtàwọn ilé àwọn akọni tó ṣe pàtàkì a gbé bẹ́ẹ̀ sórí àtà o àtà o a gbé sórí YouTube àtòrí Facebook lọ́fẹ̀ẹ́ ni pé tó gbogbo tá a ṣàlàyé nínú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí òun náà ni a fi ṣe àfihàn ẹ̀ fún wa a lè pè wá ẹgbẹ́ lè gbówó kalẹ̀ èèyàn púpọ̀ lè kóra wọn jọ owó yìí ò ju ìtẹ́nìkan fi ń ṣe fàájì lọ tá a bá ṣe bẹ́ẹ̀ a ṣe fún ìran tí ń bọ̀ ni gẹ́gẹ́ bíi tí ààrẹ bọba gbówó àlùmárùf yẹ kí n sọ fún mi ní ìjẹta pé à ń tá a bá ṣe àṣẹ fúlájì àbáàsì à ń ṣe fún ìtàn yorùbá tó jójú ogún gbogbo wa torí pé àwọn rí pé ojúlówó ọ̀tàn àti ìwádìí ìjìnlẹ̀ ni à ń ṣe tó bó ṣe nínú mọ̀ ń bọ̀ o kí wọ́n á yànnà náà ti apá kẹtàlá ká tó wá bọ́ sí apá kẹrìnlá lónìí tó tẹ bá ti gbàgbé ẹ jẹ́ ká rán àwọn létí pé ètò ìtààrẹ Kúrúnmí Ìjàyè tí mò ń bá bọ̀ o nígbò di hmm, apá kẹtàlá mo jóye wa bí ogun Ìjàyè ṣe ń gbóná tó tí ogun náà sì le tó di wípé hmm, ó wá ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kí wọ́n dá sí ogun Ìjàyè mo sọ fún wa o Ìjẹ̀ṣà Ìléṣà gbìyẹ wọ́n láwọn ò bá Ìbàdàn lọ wọ́n sì lọ gbẹ̀sẹ̀ lọ́ra ẹ̀fọn ààyè láti lọ gbé ogun ti ẹ̀fọn àlàyé bákan náà o ìní ìlọrin náà náà gbógun ti ìbàdàn wọ́n fi àwọn ẹlẹ́sìn wọ́n fi ṣọwọ́ sí ìlú ìjàyè kúrúnmí bákan náà ní abẹ́kúta wọ́n gbógun ti ìbàdàn ìjẹ̀bú náà ń gbógun ti ìbàdàn àmọ́ mo wá jọ ìwà pé kò ní burúburú kọ́mọ́ kẹnìkan mọ́ ni ẹni tó kù ni àmọ́ balógun kẹ̀ẹ́rẹ́ ti rẹ́mọ ó dúró ti ìbàdàn gbágbágbá pé nǹkan kan ò ní ṣe ìbàdàn ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ̀ ṣe àgbàgbé ní apá kẹtàlá lánàá ibi tí mo mẹ́nu bànú

nígbà wọn kọjá ibùsọ̀ méjìlá ta dì sí ìlú abẹ́òkúta wọ́n wòye pé ta làwọn ràn lọ́wọ́ ṣé àwọn ran ìbàdàn lọ́wọ́ ni àbí àwọn ran ẹ̀gbá lọ́wọ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí í lọ títí tí wọ́n dé olókè méjì níbẹ̀ wọ́n ti wá pinnu wípé tó ọ̀dà o ìtàsẹ̀ ni wípé ìjàyè lálọ́ ràn lọ́wọ́ lórí ìbàdàn lẹ́yìn tó ṣe pé wọ́n sì gbé ogun ńlá wọ́n gbé wọ àgọ́gun ìjàyè àlùyà balógun ìbíkúlé pé kò ní jẹ́jẹ́ bẹ́ẹ̀ ìjà abẹ́kùtò ní wá láti wá gbèjà ìjà yìí wọ́n fẹ́ wá parí ìjà ni àmọ́ gbà wọ́n fi àgbárọ̀ wọn padà yìí pé kí ni eré lẹ pé àwa gbèjà ìjà yìí ni hmm. ṣé ẹ wá gbàgbé wípé mo ní ààrẹ Kúrunmí wá kìlọ̀ fún àwọn ará Abẹ́òkúta yìí pé ẹ ṣọ́ra ṣe o ẹ ṣọ́ra ṣe o ẹ̀hànà ni àwọn ará àbàdàn o ẹ mélòó bá wọn ẹjẹ́ wọ́n wá bá nítorí pé má fi lè tàn yín jáde hmm, ogun ọ̀rọ̀ pa o àmọ́ tí àwọn ará abẹ́kútọ̀ ọ̀gbọ́ tí gàlẹ́gàlẹ́ àwọn fẹ́ jà ti ń bẹ lẹ́mìí wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ hmm, wọ́n jáde lọ bá ìbàdàn o ogun àkọ́kọ́ tí wọ́n jà náà ni ìbàdàn fi ọjà jẹ gbogbo àwọn akọni abẹ́kúta apá kan ní pé ọ̀rọ̀ tí sókẹ́nu tó sọ iná ẹ̀ lọ́wọ́ àgbà wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó sọ pé ẹ dalẹ̀ ni àwọn alálẹ̀ ó sì bínú bó ṣe rí nù o nígbà tí wọ́n ṣe báyìí tán tí Ìbàdàn tó fi ọjà jẹ àwọn Abẹ́òkúta wọ́n lé wọn lọ àmọ́ Ààrẹ Kúrunmí tí kò sùn tó la ojúlẹ̀ tó ń sọ ètò ṣe ń lọ tó rí wípé ah àwọn ará abẹ́kúta wọ́n jẹ́ akọni ni àmọ́ wọn ò mọ ètí ogun ìlọ́jẹ́kọ́jọ́ jẹ wọ́n ó jáde sí ogun ìbàdàn lójijì ó sì fi àgbá rọ̀ wọn padà ó jọ ìwà pé ọjọ́ náà ni wọn ò bá kó ìlú ìjàyè àmọ́ torí pé ààrẹ Kúrúnmí jẹ́ ẹnìkan tó mọ ogun púpọ̀ tó mọ ogun púpọ̀ tó sì mọ bó ṣe lè da ogun ìbàdàn síbáṣìbo ló jẹ́ kí ó kó orí yọ fún ìtàn báyìí ṣe ń darapọ̀ mọ́ wọn rí ètò ìtàn wa ìtàn yorùbá lẹ́yà wa pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas àwa náà lè máa bá wa fi sọwọ́ káàkiri fáwọn èèyàn káàkiri àgbáyé kó bá lè jẹ àǹfààní apá kẹrìnlá ìtàn ààrẹ ọ̀nà kàkàǹfò Kúrúnmí ìlà ń bá bọ̀ yàtọ̀ sí àlọ́tẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀ nípa ààrẹ ọ̀nà kàkàǹfò Kúrúnmí ojúlówó ìtàn tí àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá àwọn pòfẹ́sọ̀ ńláńláńlá tí wọ́n gbà pé ìtàní àtàwọn tọrọ sojú wọn àti àkọọ́lẹ̀ àwọn mission àwọn tó mú ẹ̀sìn Christianity wọ ìlú tí wọ́n wà nílùú ìjà ní gbogbo àsìkò Kúrúnmí tí wọ́n kọ́lẹ̀ àtẹ̀yí tí rẹfẹsà mẹ Johnson kọ ni àtẹ̀yí táwọn ọ̀jọ̀gbọ́n mi kọ ni àtẹ̀yí táwọn olùwádìí sọ ni àtẹ̀yí táwọn ẹbí sọ ni ìní mo kó jọ o tí mo yọ àlọ́ kúrò pé ẹ mẹ́jà parọ́ fáwọn èèyàn ká sọ ìtàn tó jẹ́ ojúlówó mọ̀ ń bọ̀ ká wá bọ́ sí agbá kẹrìnlá ẹ wàá tún gbọ́ nǹkan ká mọ̀ yìí pé hmm, ààrẹ Kúrúnmí kè sẹ̀rẹ̀ rírọ̀ o ká sì mọ̀ yìí pé àìrọ̀ bá fi kórè adé ó gbé ni. Hmm. àgbàgbé pé ní àná nígbà mo parí apá kẹtàlá mo jẹ́ wa nínú apá kẹtàlá yìí pé àjẹ́ àbáyọ̀mí àjẹ́ àbálẹ̀ tí ń jẹ́ àbáyọ̀mí ó pète ogun ọgbẹ́ ìyọsí ogun àwọn ẹ̀gbá àwọn ará abẹ́òkúta lẹ́yìn tó sì ṣe pé kí ni tó fi ṣẹ́gun <laughs> ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì James ó ní ó ti bá ń fi òkè ẹ̀rọ mi ìta ẹ̀ṣẹ̀ gan ni mo dúpẹ́ ẹ̀ṣẹ̀ gan ni mo dúpẹ́ àwọn ọmọ ogun ìbàdàn àwọn ọ̀dọ́ wọn bẹ̀rẹ̀ sí ní kọrin wípé ìwílà ò gbọ́dọ̀ wí o àjíà nìkan ló légun wíwílà ò gbọ́dọ̀ wí o àjíà nìkan ló légun wọ́n fi ń gbé oríyìn fún àjíà torí pé òun lè ṣe àgbàlagbà ọ̀dọ́ ni pé òun lọ́ọ́ pa ète nígbà tó pa ète tó gba ẹ̀yìn yọ sí àgọ́gun àwọn abẹ́òkúta tó sọ iná sí i ìdí nìyí tí àwọn ará abẹ́òkúta gbogbo ogun tó fẹ́ jà lẹ́yìn ìgbà náà àgọ́gun wọn jẹ wọ́n lógún ju ojú ogun gangan lọ torí pé nínú àgọ́gun láàkóbọ̀ sí láàkó ẹ̀tù sí láàkó oúnjẹ sí báwọn sì ti sọnà sí kí ló tún kù ọwọ́ á di pé àwọn ará abẹ́kúta ẹ̀sẹ̀ tó máa ń ránṣẹ́ padà sábẹ́kúta pé ẹ bá wa kó oúnjẹ àti àwọn nǹkan ìjagun míì wá o àmọ́ púpọ̀ ní àwọn ará abẹ́kúta yìí ìnáwó bà láàyè nígbà ọ̀tún balógun ògúnmọ́láwá rí wọn ó ní ẹ̀kọ́ wọn ní ìlà tápà ọkọ̀ àwọn abẹ́òkúta tọwọ́ bà ọkọ̀ wọn ní ìlà tápà ọwọ́ àfi ṣùgbó kọ́ má parẹ́ ìdínú oníjọ́ òun tẹ bá nínú àwọn ará abẹ́òkúta tí wọ́n tẹ nílà tápà lójú wọn tí ọ̀yọ́ pọ̀lọpọ̀ tẹ́ máa ń àbí ẹrú ni irọ́ ò irọ́ ojúlówó ọmọ abẹ́òkúta ni wọ́n torí ńgbà wọn àpàdá wọn lẹ̀ tí ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ ìdọ́rẹ̀ ń bẹ ètò àlàáfíà wọ́n dá wọn lẹ̀ torí kò yé àwọn míì àwọn tó bá jẹ́ mọ̀jẹ̀sí wọn wà máa ògbà ah, tápà ni ẹlòmíì àmọ́ àtọ́ bá sọ pé ah, bàbá alágbádá tó lo ogun ló gbé là tápà bọ̀ bó ṣe rí nù. wá rí báyìí a rí i pé mo sọ fún wa pé Ìjẹ̀bú àwọn náà ti dá sógun yìí wọ́n gbógun ti ìbàdàn pé kí ni ogun ọba wo lẹ lọ ogun ọba kọ́ ogun ọba ni báyìí ni wọ́n ṣe gbógun ti tí ìjẹ̀bú igbó àti ìjẹ̀bú òde tí wọ́n ń já wọlé oko ilẹ̀ ìbàdàn tí wọ́n sì ń kó àwọn àgbẹ̀ lẹ́rú wọ́n mú wọn nígbèkùn wọ́n mú wọn nígbèsìn ṣùgbọ́n akọni kan bẹ ní orílẹ̀ rẹ̀ mọ́ à ń pè ní balógun kẹ̀ẹ́rẹ́ ó dúró ti ìbàdàn gbágbágbá àwọn èèyàn wá béèrè kí ló dé tí òfin fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Àwùjalẹ̀ Ìjẹ̀bú ó ní ẹsẹ̀ nígbà ojú ń pọ́ngún àwọn àwòdì ìbàdẹ́bàrà ń bẹ̀ hmm. nígbà ojú ń pọ́ngún rẹ́mọ àwòdì ìbàdẹ́bàrà ń bẹ̀ kí nìdí ṣé ẹ ti gbàgbé nígbà ayé lákanlẹ̀ tí ìṣòro dé lógun ìpẹ́rù hmm. lákanlẹ̀ mọ̀ tọ́wọ́ gba àwọn lẹ̀ tọ́ ṣẹ́gun àwọn ẹ̀gbá fáwọn ni làwọn ẹ̀gbá fi ń sọ pé ká kó ká kó ìpẹ́rù ẹni bàrùbá rugi imú rẹ̀ ẹni bàràpá rugi imú rẹ̀ dé sáà ti gbàgbé <laughs> ó ní láì o kò sí dẹ́nì kankan lè sọ àwọn dáàbò bo ọ̀nà tí bàdó fi máa rí ẹ̀tùrà lẹ́kọ̀ọ́ tí wọ́n máa gbàgbọ́ sí ìkòròdú wọ́n léyìn nìkan kọ́ o oníṣòwò ìlú kan ti máa ń ra ọjà àwọn kò kọjá àbàdàn gbogbo ẹ̀yin tẹ̀ ń jagun òkàlùkù ilẹ̀ ló ń bàárà àti yín ìbàdàn ló àti wa o nígbà tá a bá wá ń bó ní bàárà wa jà bóòlù àṣemọ̀ rówó ṣe pẹ̀lú ẹ̀rí ńlá méjì balógun kẹ̀ẹ́rọ dúró ti ìbàdàn tó sì ń pèsè ààbò fún àwọn tó bá fẹ́ wá ra ọjà àmọ́ síbẹ̀ o àwọn ìjẹ̀bú wọ́n ń sẹ́nà ìjẹ̀bú òde àti ìjẹ̀bú gbó wọ́n ń sẹ́nà mọ́ àwọn tó lọ ṣòwò ọ̀pọ̀lọpọ̀ ìjà ní ń wáyé nígbà baálé òye sílé olúgbòde mo ti jó ipa pé baálé ò ní lo ogun mọ́ òye sílé olúgbòde akọni lòun náà tẹ́lẹ̀ kó tó di baálẹ̀ kí ìbíkúnlé ó tó di balógun kó tó lọ sógun ìjàyè gẹ́gẹ́ bí akọni ó wá kó àwọn ẹ̀ṣọ́ jọ ní àwọn ẹ̀ṣọ́ ńláńlá pẹ̀tọ́ ẹ lọ dáàbò bo ojú ọ̀nà tí ń lọ sọ́nà Rẹ́mọ o ó sì gbé àwọn ogun yìí dìde láwọn ogun ńlá lóòótọ́ wọ́n gbógun lọ ọbẹ̀ báyìí ni ó ṣe pé ìjà tó ń wáyé lẹ́yìn ogun tí ń wáyé ní àgọ́gun ojú ogun Ìjàyè ìjà tó wá ń wáyé láàrin Ìbàdàn àti Ìjẹ̀bú lọ́nà tó lọ sọ́nà Rẹ́mọ tó ṣe wípé ojoojúmọ́ ni ìpìró ò bá ń ró ẹni orí bá yọ ó ni hmm. aláàní rogun nílẹ̀ yìí o iná ni mo sì ń rọ̀ wá n tá a sọ ìwà tá a wù tí ó ogun tí ó dá ọ̀tẹ̀ ilẹ̀ ẹ̀jẹ̀ á ṣọ́ra ṣe o ẹ̀jẹ̀ á ṣọ́ra ṣe o ẹ̀jẹ̀ á torí pé ọlọ́run wò sí ẹ̀dá ìwà fọmọ ádámọ̀ ká má sọ̀rọ̀ ju ẹnu lọ. àmọ́ sí àwọn sí àwọn ará ìjẹ̀bú wọ́n pinnu pé àláwọn ọkọ̀ ìbàdàn lẹ́kọ̀ọ́sẹ̀ báyìí ni wọ́n ṣe wá pèsè àwọn ogun ńlá sí ọ̀nà tó lọ sí ilẹ̀ rẹ́mọ láwọn ìlú bíi ìpara ìpẹ́rù òde àti ìkòròdú ìpẹ́rù ìpara òde àti ìkòròdú tó ṣe yí pé wọ́n mú ọ̀nà ibẹ̀ le tó gbóná jẹjẹ bí ajere baálẹ̀ yòsílẹ̀ otúgbòde tún pèsè ààbò má ààbò àmọ́ síbẹ̀ náà kò tó nǹkan kan nígbà balógun ìbíkúnlé wa ń gbọ́ ní àgọ́gun ọwọ́ aránṣẹ́ lọ sí Ìbàdàn pé bàbá fọkàn balẹ̀ o A fi ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni ṣọwọ́ sí yín gẹ́gẹ́ bí ìlànà tí àwọn akọni bá ń bẹ lójú ogun nínú àwọn akọni wọn wọ́n máa ń bẹ nílé ìdílé kọ̀ọ̀kan náà wọ́n tún sí àwọn ọmọ fàpẹ́jùwe bóyá balógun ìbíkúnlé gbogbo ọmọ ogun tó ní ọjọ́ ẹgbẹ̀rún mẹ́wàá tí bá ń lọ sógun kò ní kó o gba ẹgbẹ̀rún mẹ́wàá lọ tán o yóò ṣẹ́ bí ẹgbẹ̀rún kan kù sílé gbogbo àwọn olóyè náà wọ́n dá ọmọ ogun kù sílé láti máa dáàbò bo ìlú torí ẹ máa bèrè yìí pé ọ̀dà nígbà tí ìjẹ̀bú ìlẹ́sà abẹ́òkúta àti ìlọrin kí ló dé tí wọn ò fi lè gbé ogun gbẹ̀yìn lọ bá ìbàdàn kò ṣeé ṣe bẹ́ẹ̀ ìdí ni wípé àwọn ìlú àmọ́ náà ìbàdàn wọn ò gbìyẹ́ àpòmù ìkirè gbọ̀ngàn èjìgbò ìwó òṣogbo ìkírun ọba àgò gbogbo àwọn ìrágbìjì gbogbo àwọn ìlú bàbàbà tọkọ tí wọn ó ṣe ilé sàmọ àti ọ̀nà ibi tí Ìlọrin ọgbà wá ṣẹ̀ṣì gbà pé Ògbómọ̀ṣọ́ lọ́jọ́kọ́jọ́ ta láàfin ní í ṣe wọ́n ṣe náà bẹ̀rù síbẹ̀ náà àwọn ọmọ ogun tó kù ń bàdàn wọ́n tó kojú àwọn abẹ́kúta àti ìjẹ̀bú ẹ sì rántí pé àwọn alágbára abẹ́kúta gẹ̀tọ́ ẹ̀ kí wọ́n lọ gbẹ̀yìn gbèrú ìbàdàn wọ́n ti sojú kòkòrò wá sí ogun ìjàyè ìbàdàn lé àwọn ọ̀bá gbẹ̀yìn lọ tẹ́ bá gbẹ̀yìn lọ ìbàdàn ipá òpin balógun ìbíkúlẹ̀ àtógun ìbàdàn wọ́n sẹ́ni wálé láti wá dáàbò bo ìbàdàn kìnìún yóò sì máa lé wọn bọ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí á máa lé wọn bọ̀ pé ẹ sá ajá yín forí kórí mi ẹ wá mọ̀nà ilé olówó yín tí bá wá ń lé wọn bọ̀ àwọn abẹ́òkúta wọn lè lọ sẹ́bùrù wọn kí wọ́n wá mú wọn máàrin síkún ṣùgbọ́n mo fẹ́ jagun kò jẹ́ kí abẹ́òkúta lè ronú irú bẹ́ẹ̀ àbáwọn àgbà tó ní pé èyí náà kò tún rọrùn bẹ́ẹ̀ torí wípé amí máa bẹ o tí ó máa sọ bí àwọn ìlú kọ̀ọ̀kan ṣe ń gbéra dẹ́ ṣe ń gbéra ogun tí Ìbàdàn ó sì rí gbàjọ láàrin àwọn ìlú àmọ́nà rẹ̀ kìí ṣe kèrèmí ó lè rí ọmọ ogun ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta gbájọ láti fi lókun sí i dáadáa bí nǹkan ṣe rí nì balógun ìbíkúlé wá dá ọmọ ogun jọ ẹ wọ́n gùn jàyé ẹ wo tún bí tó gún títún lọ o wọ́n wá dá ọmọ ogun jọ lọ́pọ̀lọpọ̀ wọ́n kó wọn sọwọ́ síbàdàn nígbà wọ́n dé wọ́n lọ forí balẹ̀ fún baálé Òyèsílẹ̀ Olúgbòde báyìí ni wọ́n ṣe gbéra o tí wọ́n sì jáde láàrin ìlú Ìbàdàn tí wọ́n forí lébi tí ogun Ìjẹ̀bú ti ń dààmú wọn aláàní rógun àní rógun àmọ́ kí ìjẹ̀bú fíjọ́ yé ìbàdàn yìí pé àwọn ọ̀bá ti eré wá o àwọn múra wá gidi gan ni orí oko ìbàdàn orí oko ìbàdàn lọ́mí ìnìjẹ̀bú ti wá jáde pàdé ìbàdàn pẹ̀lú gbogbo tí ẹ ń kó jọ ìfẹ́ àfẹ́wé ìjẹ̀bú sílẹ̀ bọ́bọlẹ̀ ó lé àwọn ìbàdàn lálépa nígbà tí wọ́n ń ṣe léyìí lọ́wọ́ dèédé ìgbà náà wá ní ọmọ ogun tí balógun òbíkúnlé àti ògúnmọ́lá tó fi ràn sọ́wọ́ wá ń bọ̀ bí ìjà ńlá ti ṣẹlẹ̀ ní o hmm. ìjà ilé débi wípé ọlọ́mọ ọ̀rọ̀ mọ ni torí pé Ìbàdàn ò fẹ́ kí ọ̀nà tí wọ́n ti ń rí ẹ̀tùbọn àti ọta àti ìbọn kó dín mọ́ wọn lọ́nà Èkó Ìjẹ̀bú sì fẹ́ dí i tí ọ̀nà bá fi lè dín mọ́ bàdẹ̀ lágọ̀ọ́gùn Ìbàdàn ogun fọ́ fún wọn nítorí pé wọn ò ní rí nǹkan jà ẹ̀rìn ọ̀kan pàtàkì lára àwọn ọmọ lẹ́yìn ọ̀túnbalógun ògúnmọ́lá ó bógun lọ àti kùkùlà tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn akọni ògúnmọ́lá òun náà tó bó ogun lọ pẹ̀lú Hmm. àmọ́ ogún àgbà wàá fọ́ ìjẹ̀bú wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n dì wọ́n nígbèkùn ó di ìbàdàn àmọ́ sí ìyàlẹ́nu ẹnìkan wá ń bẹ nínú wọn tó wá bá ilé lọ́wọ́ bí wọn nínú jù ló bí àwọn ìbàdàn nínú jù kóńgò là ń porúkọ rẹ̀ akọni ìjẹ̀bú ni àmọ́ ìlú ìbàdàn ní í gbé ibẹ̀ ní ti ń ṣòwò ibẹ̀ ló ti ń wá jíjẹ ibẹ̀ ló ti ń wá múmu ọwọ́ òwò pé ìwọ bàbá tiẹ̀ wá ń jà síbà ni àfọwọ́kan dúkìá rẹ̀ gbogbo bá a ṣe ń jà tó ti jẹ̀bú ọ̀sùn bá wa lọ àfiọ́lẹ̀ ìwọ náà wà lọ darapọ̀ mọ́ wọn ọ̀fẹ́ kẹ́rú kọ̀ọ̀kan lè tẹ́rú ọ̀tún balógun ògúnmọ́lá ó pàṣẹ pé kí wọ́n lọ pa sí ojú orí ẹ̀rìn ọmọọṣẹ́ rẹ̀ gbogbo àwọn ìjẹ̀bú tí wọ́n á kú ni wọ́n wá máa kó wọn bọ̀ ní ìjàyè lójú ogun lásìkò ìgbà náà ogun ti wá dé etí odò ó ti súnmọ́ etí odò ọ̀sẹ́ débi pé ìbàdàn wà lódì kejì ìjàyè wà lódì kejì àwọn àwọn ìjàyè wọ́n ti fodò ọ̀sẹ́ sẹ́yìn padà wọ́n ti fodò ọ̀sẹ́ sẹ́yìn padà hmm. ọlọ́run ní járógun ògúnmọ́láwá ni wọ́n kó gba àwọn ìjẹ̀bú ìlú ọbẹ̀ wọ́n pa wọ́n lójú àwọn ará abẹ́òkúta kó yẹ wọ́n pé tó bá a ṣe ṣẹ́gun yín lé o là ń ṣẹ́gun àwọn onírànlọ́wọ́ yín o báyìí wọ́n ṣe pa àwọn tí ọjà jẹ àwọn àgbà òkùtẹ́ gbà yí pé irú ìwà báyìí ọ̀dà tí ọ̀tún balógun ògúnmọ́lá wù àmọ́ àwọn kan gbà yí pé ìjẹ́fín ara nǹkan ogun ni pé kọ́ba lè ro àwọn ọ̀tá tó nígbà wọn ti mú wọn láàyè wọn ò kó wọn sínú túbú ni wọn ò kó wọn sínú túbú yálà wọn ò fọwọ́ tánra wọn ni o wọn ò fọwọ́ gbà wọn ni o tàbí wọn sọ wọn di ẹrú àmọ́ wọn ní tóògùn mọ́lọ́ọ̀bá ṣe bẹ́ẹ̀ nǹkan kàyà tó ní báwọn ẹ̀gbá yìí pé ẹ̀já àdárò ṣèṣe pé bíi tí ṣẹlẹ̀ sáwa náà nì báyìí ni nǹkan ṣe rí o àmọ́ kò tó lọ bẹ́ẹ̀ nígbà tí bàbá wa Àwùjalẹ̀ wá gbọ́ pé ìdẹ́ndẹ́wò rèé wọ́n wá gbé ogun ńlá ní àwọn ogun tó tó ogun báyìí wọ́n ṣe sí ọ̀nà mọ́ Ìbàdàn gbogbo àwọn oníṣòwò wọ́n tà wọ́n wọ́n dá àwọn oníṣòwò bọ́ọ̀lù sọ́nà Rẹ́mọ wọ́n wá sí ọ̀nà àlọ àti ọ̀nà àbọ̀ nígbà ó rí báyìí ìbíkúlẹ̀ ò tún jókòó ni mo sọ pé tá a bá ń wo tí ń ṣẹlẹ̀ lójú ogun ẹ já máa wo tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ogun balógun ìbíkúlẹ̀ wá ránṣẹ́ sí àjí àbálẹ̀ àbáyọ̀mí àti túbọ̀sùn pẹ̀lú mọ́dàrí kan ilé àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ń bẹ nígboro ìbàdàn dòní o ọyá o ìwọ àjí àbáyọ̀mí ẹ wá kọrí sí ọ̀nà ilẹ̀ ìjẹ̀bú láti lọ dáàbò bo àwọn oníṣòwò wa tí ń lọ ra nǹkan ogun wá fún wa a sì fẹ́ kẹ́ ẹ kó nǹkan ogun púpọ̀ bọ̀ ẹ gbọ́dọ̀ dé ìkòròdú kẹ́ ẹ wọ èkó gbogbo owó tá a bá nínú ẹrù lọ ra nǹkan ogun wá fún wa àlógun ọba tá a lọ yà gbọ́dọ̀ ṣẹ́gun ni. Hmm. orúkọ àbáyọ̀mí nìkan ó mú inú àwọn ọ̀dọ́ dùn báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n lé ní ẹgbẹ̀rún márùn-ún báyìí ni wọ́n ṣe fi àgọ́gun ìjàyè sílẹ̀ jẹ́ forílẹ̀ náà jẹ́ ẹwẹ́ jẹ́ àjọwò nǹkan nígbà táwọn ọmọ ogun tó lé ní bí ẹgbẹ̀rún márùn-ún kúrò nínú ogun á rí i pé agbára egun jọ tó egun ní ìjà ìtẹ́lẹ̀ káwọn ẹ̀gbá ó tó dé síbẹ̀ náà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kú ìbàdàn ọ̀pápákọ ní kàkà kú ò torí yìí pé wọ́n ti wọ́n ti sọ agbára àwọn abẹ́kúta di akúrẹ̀tẹ̀ ní ogun àkọ́kọ́ tí abẹ́kúta táwọn akọni wọn ò fi làákàyè jà gànàgànà báwọn ẹ̀sẹ̀ ń bọ̀ lójú ogun ni wọ́n fi ń wá ibi tí ìbàdàn wà ibẹ̀ lọ́ọ̀lẹ̀ ibi tí àwọn ẹ̀gbá ti ń bọ̀ wọ́n lo òkè ìbọn táwọn ń yìn òkè nìbá ń lọ jù ìbọn táwọn bàdẹ́ ìgbà táwọn bàdọ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀jò gan ó mú wọn ni. ìnìkèsí pé bóyá ṣíṣẹ́gun tí bàdẹ́ ṣẹ́gun abẹ́òkúta ní ogun ìkèsí pé bóyá agbára ìbàdàn náà ló le tó bẹ́ẹ̀ ètè lèèyàn fi ń ṣẹ́gun ni. èyí sì sọ ọ̀rọ̀ ẹ̀tọ́ àgbà wá ṣẹlẹ̀ nígbà tí bàdà rò pé bóyá agbára àwọn ló débẹ̀ lọ́dún Abẹ́òkúta àti àyè wá ti ẹ̀yìn jáde dípò kí bàdà padà lé à ẹ gbọ́ nǹkan <laughs> tí <laughs> àbáyọ̀mí dé ọ̀nà ìjẹ̀bú ó sílẹ̀ àbábọ̀lẹ̀ gbogbo àwọn ogun tí mẹ́ńbẹ̀ ó fogun fọ́ àwọn oníṣòwò lọ wọn mọ̀ pé jẹ̀bú jẹ wọ́n ni àbáyọ̀mí náà wá bá wọn lọ ó délẹ̀ rẹ mọ balógun kẹ̀rẹ́kì àbáyọ̀mí mo gbúrò rẹ o káre <laughs> wọ́n ra nǹkan ogun wọ́n ra nǹkan ogun lọ́pọ̀lọpọ̀ àbáyọ̀mí wá fi èèyàn lé wọn pé kí wọ́n máa lọ káwọn kan máa lọ wájú pẹ̀lú àwọn ọmọ ogun ìgbà táwọn eléyìí ò dé síkún ọwọ́ àwọn ìjẹ̀bú wọn bọ́ sí bó o tiẹ̀ òkúrẹ́ bára wọn jà ajá wa ajá wa bàbá ẹ̀mẹ́yìn wá ń bọ̀ o ẹ̀mẹ́yìn wá ń bọ̀ o ẹ̀wẹ̀só ẹ̀wẹ̀só ìjẹ̀bú kó wọn nígbà tábàyọ̀mí ń bọ̀ ń bọ̀ lórí ẹṣin ni pẹ̀lú ogun tọ́pọ̀ rẹpẹtẹ jagunjagun ní ń bọ̀ olórí ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun jagunjagun ní ń bọ̀ gírígì àwọn ìjẹ̀bú ti ṣínà wọ́n rọ̀jò mọ́ odi gbàgbàgbàgbàgbà ọ̀fọ̀ ọgbà odi kìíní wọ́n tún débò mí ọgbà odi kejì wá kú ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta yìí wọ́n mọ àwọn nǹkan bíi nítàlẹ́pẹ̀ ní amọ̀ àti àwọn igi ńláńlá wọn wá gbé dínà pé tí Ìbàdàn bá yin ìbọn ìbọn ò lè wọnú rẹ̀ yín lẹ̀ àwọn wá wà lẹ́yìn wọn tí wá yin ìbọn wọ́n wá wà ń bẹ̀ wọ́n jàjàjàjà ọjọ́ kìíní ọjọ́ kejì Ìbàdàn òrí odi bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn Ìjẹ̀bú odi àkọ́kọ́ àti ẹ̀kejì wọ́n ti gba àwọn oníṣòwò kódà wọ́n tún rí múnú àwọn ìjẹ̀bú àwọn tó lè sá lọ sá lọ àwọn tí ò sì sá lọ wọ́n lọ darapọ̀ mọ́ odi ẹlẹ́ẹ̀kẹta àbáyọ̀mí wá pe àwọn kan nínú àwọn alágbára rẹ̀ ó ní mọ́dàrí kan túnbọ̀sùn ẹ̀dúró ń bí pẹ̀lú àwọn èèyàn ẹbẹ ìwọ ni mo fa àkóso ogun ẹ̀yin mo fa àkóso ogun lọ́wọ́ ẹ sáà máa rọ̀jò mọ́ àmẹ́yìn ọyẹ tẹ̀lé mi irú ètò tó lò fún àwọn abẹ́òkúta ọwọ́ àlọ́ lànà gbanú gbó nígbà tí ọ̀yọ́ kọ̀ láwọn ìjẹ̀bú <laughs> wọ́n ti mọ ètò tí máa ń lò bó ṣe yọ ṣe báyìí tó bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìbọn táwọn ti bí náà rọ̀jò ìbọn ìbọn ń wá lẹ́gbẹ̀ẹ́ fún ìjẹ̀bú ìbọn ń wá níwájú nígbà tí ìbọn mú ẹsẹ̀ àbáyọ̀mí kò bá àbáyọ̀mí ré o tẹ̀sítẹ̀sí àbí dàn nílẹ̀ ìgbàgbọ́ àwọn ọmọ ogun ìbàdàn wa ni wípé àbáyọ̀mí ti bó ogun lọ ọ̀dà kéèyàn ó ṣe dáadáa káyé ó nífẹ̀ẹ́ èèyàn o báyé bá nífẹ̀ẹ́ rẹ kò sí tó lè gbàtì lọ́wọ́ èèyàn tó bá ti dọjú ewu wọ́n ṣùgbà rẹ ṣe dáadáa o <laughs> bí gbogbo àwọn ọmọ ogun ìbàdàn ṣe ya wèrè wípé ah, àbáyọ̀mí ti bógun lọ ogun ti má báyọ̀mí lọ wọ́n ya wọ bo àwọn ìjẹ̀bú wò fẹ́ mọ̀ bóyá wọ́n yìnbọn tàdátàdá tìbọn tìbọn gbàgbàgbàgbàgbà mọ̀ ṣe fọ́ ogun nu o wọ́n fọ ogun lọ́wọ́ báyìí èmi tábàyọ̀mí jókòó sí kan rẹ̀ rí ni pé <laughs> èmi ò bògùn lọ àmọ́ ìbọn mu ní ẹsẹ̀ díẹ̀ báyìí ni wọ́n ti fọ́ o tí wọ́n sì rí gbogbo àwọn oníṣòwò àti nǹkan táwọn ìjẹ̀bú ti gbà wọ́n sì kó gbẹ ẹ̀wọ̀ ìbàdàn láti ìbàdàn baálé òsílẹ̀ olúgbòde ó fi sọwọ́ sójú ogun balógun ògbínkúlé àti ọ̀tún balógun ògúnmọ́lá wọ́n wá ránṣẹ́ ẹ kú oríire o sí àbáyọ̀mí àjẹ́ àbáyọ̀mí àti mọ̀dáríkàn pẹ̀lú túbọ̀sún látìgbà náà wọ́n ti wá ń kí àbáyọ̀mí ní pé ẹ̀rù jẹ̀jẹ̀lí jù àtòfiṣẹ́ ogun rán ọ̀lànà kí wọ́n rí ẹ̀tù nìbàdàn <laughs> kábà lè mọ̀ pé akọni pàtàkì pàtàkì ni àbáyọ̀mí wàyí báyìí ìbọn àti ẹ̀tù ti wá dọ́wọ́ ìbàdàn èyí tí ń pa wọn láyà yìí pé àwọn ò ní lè jagun àjàṣẹ́lì ìbàdàn ti rí ọ̀tá o ìbàdàn ti rí ẹ̀tù ìbàdàn ti rí nǹkan ìjagun bọ́ọ̀lù ojú ogun ó sì wá rí o fún ààrẹ Kúrúnmí Ìjàyè. ẹ̀jẹ̀ sáré dọ́dọ̀ ìyá wa Ajaratu Adébísí ọlọ́sùnkún tó di pé àmọ́ bá ètò lọ́tọ́ ní yí pé <laughs> nígbà mi lè wọnú ẹ̀ ní ìsìn ìní fẹ́ kàn sí ìyá ìmọ̀ ìní fẹ́ kàn sí ìyá ìmọ̀ ó yá ẹ jẹ́ ká lọ. sọ́dọ̀ Àjàrà tún pàdé bíìsì. fún wọ́sàn ìbílẹ̀ tó péye. ọ̀dọ̀ Àjàrà tún pàdé bíìsì. bọ́nà àṣẹlà ẹ̀dá bá ń forí sánpọ́n láti gòkè jákè ń jábútẹ́ tílẹ̀ ń lọ ìdá lórí àṣeyọrí gbogbo. tọ́gẹ̀rẹ̀ tó ti ń sọ àgbààgbà fún ni jẹ́ so wẹ́rẹ́. ìṣòro wo ni wọ́n ní. tó rò pé kò látúnṣe. túnú ọlọ́run ló déwé ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti ṣọmọ aráyé lóore. bíi olúfádé fọláṣadé tó ti wà tipẹ́ bí wọn náà bá fura pé n ti ń ṣẹlẹ̀ sí ọ yìí ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá ọ̀ṣun ájàràtú adébísí ẹni ọlọ́run yàtọ̀ sáwòṣe o ẹni rí olúfádé fọláṣadé ájàràtú adébísí ní arárọ̀mí phase two àjàdí ọlọ́mọdá village oko olówó nípínlẹ̀ kwara ẹ sì lè pe olúfádé fọláṣadé ájàràtú adébísí sórí zero nine zero two five zero two nine three six two àti zero eight zero three two seven one four zero one one ájàràtú adébísí àlàfo gbogbo onítọ̀sùn. tó bó ṣe nínú ẹja kàn sí ajaratu adébísí ní ìpínlẹ̀ kwara nílùú ìlọrin ní agbègbè oko olówó ẹ lè pe ajaratu adébísí sórí òǹkẹ̀rọ yìí plus two three four eight one two seven one five two three one nine ọlọ́sùn ni ajaratu adébísí o tó sì ń ṣiṣẹ́ ọ̀sùn ní ìlànà ìbílẹ̀. Hmm tó ẹ wá kó àbọ̀ padà a rí i pé ìbọn ẹ̀tù àti ọ̀tá ó ti dé sí àgọ́gun ìbàdàn lẹ́yìn tó já mọ̀ yìí pé nǹkan yóò wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ṣé àgbàgbé pé mo ní pé ẹ̀yìn odò ọ̀sẹ́ ìnìbàdàn àti ìjàyè wà wọ́n ti lé ìjàyè padà odò ọ̀sẹ́ yìí ilé ìgbà tí dáódò sẹ́yìn pé mo sọ fún apẹ́kẹ̀ẹ́ ṣe pé kùrùmí gangan lọ́wọ́ lọ́kọ́ wá gba ìjàyè lọ́wọ́ àwọn ẹ̀gbá dáódò lọ́wọ́ àgbà kó tó pe àwọn Kúrúnmí pé ẹ mọ̀ bẹ́ẹ̀ já sọ́dílé èrò rẹ̀ ni pé odò ọ̀sẹ́ yìí odò yìí lọ́kọ́ la ló yí Ìjàyè po yóò kọ́kọ́ jẹ́ odi àkọ́kọ́ ìyún ààbò kó tó wá kan odi ìyún ògiri tẹ́ mọ́ mọ yípo òlú tí wọ́n ṣe wọ́n tó wá gbẹ́ yàrá lẹ́yìn tó túmọ̀ sí pé yàrá méjì yẹn ni pé kòtò ọ̀gbun méjì ni Ìjàyè láǹfààní torí pé odò ọ̀sẹ́ gan fúnra rẹ̀ ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí wá ń gbìyànjú pé báwo ni ìbàdàn ṣe ní gba odò ọ̀sẹ̀ mo kí ọ káàbọ̀ ẹ̀gbọ́n mi Lukman Olújìmí bàbá ti darapọ̀ mọ́ wa báwo ni wọn ṣe ní gba odò ọ̀sẹ̀ yìí lọ́wọ́ àwọn ọwọ́ á mú àwọn èèyàn pé ó yẹ gun àwọn orí igi ńláńlá tí ń bẹ ní etí odò ọ̀sẹ̀ lọ káàkiri bíi ibùsọ̀ níta fi gun orí igi lọ àti àwọn ọ̀pẹ ó lọ bí ibùsọ̀ bíi mẹ́wàá tí wọ́n tẹ̀yìn àwọn amísí ibẹ̀ ni wọ́n wá wà pẹ̀lú òbọ̀ tuntun tó ẹ̀sẹ̀ di ọwọ́ Ìbàdàn ah! Ògúnmọ́lá kọ̀gá àmẹ́sí tó ga ní òdùn lé lórí tó bá gun ó ní wọ́n san igbó lọ tó bá gun ẹṣin lọ báyìí láti ọ̀nà jíjìn ló ti ní wọ́n máa rọ ìjòban gbogbo wọn ní Ògúnmọ́lá fìbọn ré ní fìbọn ré ìdínú ọ̀pọ̀ ẹ̀jà ìlà àbá ránṣẹ́ sí o kọ́ wá ròyìn ogun Ògúnmọ́lá ṣùgbọ́n àánú ṣe mí ọ̀pẹ lọ́pọ̀lọpọ̀ ọdún níbi àyàsí nǹkan wọ́n kánná lùgbó gbogbo ọ̀pẹ ìjà ètò ojú ọta àbọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti jóná o ó ti jóná ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó èyí láàbí o torí wípé ara nǹkan tí máa ń jẹ́ ẹ̀rí ọ̀rọ̀ ní bóò ni fọ́gbẹ́júwe igi kan bẹ ní ilé ìbàdàn abẹ́ igi ni àwọn akọni ẹ̀gbá òwu ìjẹ̀bú ọ̀yọ́ ifẹ̀ ìjẹ̀bú ẹ̀gbá tẹ́ ṣe ìpàdé tẹ́ fi tẹ ìlú ìbàdàn tòní à ní ìdí ògògùn ní ọdún two thousand and fifteen ni wọ́n gé igi nínú oṣù kejìlá ọdún two thousand and fifteen igi ìṣẹ̀ǹbáyé tó jẹ́ igi ìtàn kìí ṣe pé wọ́n ń bọ́ igi tó ti lè lé ní ọgọ́rùn-ún ọdún méje seven hundred years àwọn akọni ìbàdàn tó wá gbà bàdàn tẹ́sẹ̀ pàdé ńbẹ̀ wọ́n bá ńbẹ̀ ni ìsì ń bẹ nínú ìwé rẹfẹ samuel johnson tó sọ nípa igi ó dùn mí torí pé wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù ìsọ̀ lásán ni wọ́n ṣe gún igi ẹ̀wọ̀n nǹkan nílẹ̀ tiwa tá à ná ní nǹkan àṣà tọ́rí ẹ̀sìn pàdé tẹ́lẹ̀dìmọ̀ tẹ́lẹ̀dìmọ̀ sẹ́yìn náà ṣé tọ́rí sì mú nu ìbí nìkan máa ń sọ la ní à ń fà mọ́ra wọn lọ́lọ́sọ̀gbò wọ́n ti gbé èrè kínní kan lọ́lọ́sọ̀gbò ẹ ọba ló gbé o ọba ní ara ò kínní kan ló gbé o èmi mọ wáńdì rẹ èwo la fẹ́ gbọ́ ìjẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọ gbé wáńdì dìde bí ìjẹ́ ìjọba àpapọ̀ ṣe bí ipá wọn gbọ́ kẹ́lẹ́ mọ̀ pé orí wa ìpè nílé èèyàn dúdú àtijọba àti ìjọba àpapọ̀ àtijọba òkè àtijọba àṣàlẹ̀ orí wa ò pé irú ọ̀rọ̀ tó tó bá ń lọ Òṣogbo lójú àwọn míì àwọn míì lè kà kún ẹbọ ṣùgbọ́n lọ́dọ̀ tiwa wàá kà fún tourism nǹkan ìgbafẹ́ káàkiri àgbáyé wọn ti máa ń wá èmi ò ní bá wọn bo òsàlàyé mi àmọ́ àṣàwọ̀ gbọ́dọ̀ bàjẹ́ ẹ̀ẹ̀mẹyẹ owó tá à pa lórí ibẹ̀ lọ́dún táwọn èèyàn wá káàkiri àgbáyé wọn wá ní wọn gbé nǹkan báyìí lọ àgbọ̀ nǹkan kan ẹ ti gbàgbé tọ̀pọ̀ ọ̀ràn mi yàn tẹ́ fi sayédèrú fún wa ńlẹ̀ Ifẹ̀ tẹ́ fi búrẹ́dì kó yín lómi jẹ ẹgbẹ̀rún àti mo tó sọ fún yín pé kèsì ojúlówó ọ̀pọ̀ ọ̀ràn mi yàn kọ́ ní bẹ́ẹ̀ lè fẹ̀ pé ayédèrú ni dòní olóòní wọn ò tí ì já ọmọ tójúlówó wà ọdún wo wọn ti gbé lọ hmm nígbà orí náà yìí balógun òbíkúlé ó wá bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ìbàdàn jáde lẹ́ẹ̀kan náà yìí pé aláàgbà odò ọ̀sẹ́ kábà lè yé ààrẹ Kúrúnmí pé ìbàdàn tànákọ́ ìbàdàn tòní ni o hmm. wọ́n bẹ̀rẹ̀ ogun ńlá pẹ̀lú àtìlẹyìn bí àwọn abẹ́òkúta ṣe ran ààrẹ Kúrúnmí lọ́wọ́ tó ogun fọ́ o ìbàdàn fodò ọ̀sẹ́ o nígbà wọ́n fodò ọ̀sẹ́ wọ́n wá gba orí oko ìlú ìjàyè hmm, ibi tí wàhálà ti dérè lẹ́yìn odò ọ̀sẹ́ á rí pé ibi tẹ́tẹ́ kọ́ bẹ̀rẹ̀ ogun orí oko ààrẹ Kúrúnmí ni níkọ̀dọ̀ odò ọ̀sẹ́ sẹ́yìn kí wọ́n tó gba Ajíbádé níbi tẹ́tí ṣẹ́gun àwọn Abẹ́òkúta hmm, nígbà wọ́n gbodò ọ̀sẹ́ tán wọ́n gba gbogbo orí oko Ìjàyè lọ́wọ́ á di wípé èmi bẹ̀rẹ̀ sí ní ṣòfò nílùú Ìjàyè nígbà tí òṣò oúnjẹ tí wọ́n fẹ́ jẹ mọ́ ọmọdé ń kú àgbà ń kú wọ́n bẹ̀rẹ̀ sí ní kú lọ́wọ́ọ̀wọ́ ìrònú hmm. wá dorí àgbà kodò pé bó la ṣe fẹ́ ṣe hmm. ìbàdàn ti gbọdọ̀ ọ̀sẹ́ ẹ rí i pé ojú ogun nu mo ti sọ tí ń lọ ní apá tilẹ̀ ìjẹ̀bú mo ti sọ tí ń lọ ní apá tilẹ̀ ilé ìjẹ̀ṣà ọ̀dà aláàfin adélù gan tọ́lọ́mọ lọ sógun ẹ ti gbàgbé pé aláàfin adélù tí í ṣe àrẹ̀mọ aláàfin àtìbà tó wá di aláàfin adélù tí ààrẹ Kúrúnmí lòun ò ní gbà fún ìlọ́fà wàhálà ńlá yìí kìtì ìpàwọ̀ tiẹ̀ lálàáfin adélù gan kò sọ́kà jókòó lè pẹ́ Ìbàdàn o ẹ mọ̀ ẹ jagun lọ rárá o gbogbo oúnjẹ tí Ìbàdàn ń jẹ lójú ogun àgọ́gun Ìbàdàn aláàfin adélù ń pèsè rẹ̀ fún wọn wípé bá a bá rẹ́ni lọ sógun kì í ṣe pé ká dọ́gbọ́n o ká tẹnu sẹ́nu ẹkùn ká rọ́jú ká padà lẹ́yìn ẹni kọ́ o ká padà lẹ́yìn ẹni. ogun tó wà ń bẹ mọ́ ń bẹ ìran òun ṣe àtìlẹ́yìn yìí fún ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí báyìí ni aláàfin adélù ló ṣe gbé ogun lọ dúró ti rán ìlú ìlọ́ra tẹ́ bá ń lọ sí ìlú Ọ̀yọ́ wa òní lọ́yọ́ Ọ̀yọ́ bàbá mi Aláàfin Àtìbà àti bàbá mi Lámídì Adéyẹmí Àtàndá ọba tó tó tó tó ń jọba gbogbo ilẹ̀ Yorùbá <laughs> ti bẹ́ẹ̀ ìlú Ìlọrà tẹ́ bá ń bọ̀ látọ̀nà Ìbàdàn ìlú Ìlọrà lẹ́ẹ̀kọ́kọ́ kàn tó bá ṣe pé lọ́nà Ìlọrin àgbọ̀gbọ̀mọ̀sọ̀lẹ́ ti ń bọ̀ tẹ́ bá kúrò ní Ọ̀yọ́ tán Ìlọrà lẹ́ẹ̀kàn ìlú Ìlọrà àwọn ni àwọn ogun aláàfin adélùwà tí wọ́n ti ń gbẹ ẹ̀yìn yọ ṣé ẹ̀ gbàgbé dìtì lọ́jọ́ sí tọ́fọ̀ ogun bá tẹ̀dó ti ìbàdàn aláàfin ọ̀yọ́ ní í ṣe wọ́n wá ń pa pọ̀ aláàfin adélù tún wá wá àtìlẹ́yìn àwọn ìbàrùbá pé kí wọ́n kó ẹ̀sìn wọn wá ẹ mọ ọbẹ̀ wá ṣàtìlẹ́yìn fún wa ẹ rí i pé ààrẹ kúrúnmí náà ti wá àtìlẹ́yìn ìlọrin òun náà ti kó ẹ̀sìn sọwọ́ sáwọn náà nígbà tí ààrẹ Kúrúnmí wá rí bẹ́ẹ̀ ó wá gbé akọni pàtàkì dìde tá à ń pè ní Amadu wá gba ìlú rán lọ lọ dáàbò bò kó o sì jọ yógun tí ń bẹ ní ìlọ́ra yìí pé kèé ṣe kékeré o báyìí lògùn míì náà tó ṣe bẹ̀rẹ̀ ń bẹ̀ hmm. àlékámọ̀rọ̀ ogun ẹ wo nǹkan o ẹ wo àwọn ibi tógun ti ń ta bá ẹ wo àwọn ìlú tógun ti ń ta bá o <laughs> báyìí lògùn ṣe le o lògùn ṣe le nílùú ìlọ́ra yìí èèyàn méjì kan wá ń bẹ ń bẹ tó ṣe yí pé lọ́jọ́ iwájú ní bàbá fẹ́ sọ ìtàn wọn ìkẹ́tì ẹ̀wà ní ààrẹ àgòrò lásìkò ìgbà náà wọ́n ní látò òòsà pé látò òòsà pé ń bẹ láàrẹ àgòrò ògbórí ẹ̀fọ̀n òun ọ̀jọ́yè nígbà náà àmọ́ ń bẹ nílùú ìlọ́ra ògbórí ẹ̀fọ̀n jẹ́ ìpẹ́ẹ̀rẹ̀ ọmọ ogun ògbórí ẹ̀fọ̀n tẹ̀sí wò yín ní àkádàrá ń bẹ o ṣe rí ògbórí ẹ̀fọ̀n bàbá tó bí ògbórí ẹ̀fọ̀n bàbá rẹ̀ ìyá rẹ̀ ń bẹ́nu oyún ló kú nígbà wọn tún wáá bí ògbórí ẹfọ̀n tán ìyá rẹ̀ náà tún kú náà ni wọn wá dáfa ọba ní ọmọ bú ni ẹni ká ṣọ́ra ò kèé ṣe gbogbo táwọn tí bá ń dífá àbáwọn oníṣègùn àbáwọn babaláwo bá ń sọ ìlọgbọ́dọ̀ máa tẹ̀lé ọlọ́run ló mọ nǹkan tán o a lè gbọ́ a sì lè gbọ́ kìlọ̀ àmọ́ tí wọ́n bá sọ nǹkan fún wa sàárà a máa yí nǹkan padà ọrẹ títa ká ṣe èèyàn láàánú a máa yá burú padà fún yàn báyìí ni bàbá ògbórí ẹfọn o bàbá bàbá rẹ̀ ló ṣe lọ gbé jùlù pé ọmọ tó pàyà ọmọ tó pa bàbá ọmọ bú ni wọ́n bá lọ gbógbórí ẹfọn jùlù ọdẹ kan wá ń sọ dẹ́bọ̀ ìlò wa rí tèèsì ti ń pè bù à ọmọ ni wọ́n jù ú bì ọba gbé lọ lé nígbà tó sì tó wá gbọ́ ọ̀dà o tẹ́ ẹ bá lọ́mọ bú ni ọdẹ lèmi o ọdẹ náà nísì ń wo nǹkan bú ẹran bú ni mò ń pa àmọ́ ìwà àwọn eléyìí ó yè ọdẹ lọ́wọ́ tọ́jú ògbórí ẹ̀fọ̀n ògbórí ẹ̀fọ̀n gan kọ́ ló kọ rẹ̀ tán rẹ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú lágbára ọlọ́run tabato nípa àwọn balógun nílẹ̀ yorùbá tá a bá yọwọ́ balógun ìbíkúlé balógun bí ògbórí ẹ̀fọ̀n ó tún dọ̀rùn alákejì hmm, hmm, hmm, báyìí ni ogun ṣe lé o tó ṣe wípé ogun ìbàdàn àti ogun aláàfin adélù pẹ̀lú àtìlẹyìn ìbàrùbá wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ogun láti àwọn ará ìjàyè tí wọ́n ń kó wọn ní àwọn orílẹ̀ oko wọn tó kù tí wọ́n ń kó wọn ló di pé àwọn ará ìjàyè bẹ̀rẹ̀ sí ní kọrí kiri pé ìbàdàn mú un hmm, fìdítì mú un ojoojúmọ́ lára àgọ́ mú ni lóko ojoojúmọ́ ni wọ́n yan múmú ni sí lẹ́yìn odi pé wọ́n yan múmú ni sí pé wọ́n tún ń pàwé ẹ̀bàrà kọ́ wá má wọn ọ̀rọ̀ yìí jọ bí àlá lójú mi ah, ìbàdàn mú fìdítì mú ojoojúmọ́ lára àgọ́ mú ni lóko ojoojúmọ́ lára àgọ́ yẹn mú mú ni sì odi ọ̀rọ̀ yìí jọ bí àlá lójú mi àgọ́ ẹ ṣe é gbàgbé pé àgọ́ ọ̀já ló di ọ̀yọ́ ti òní ìdí nìkan sọ pé ará àgọ́ tẹ́ fi ń pe ọ̀yọ́ ní àgọ́ torí pé bàbá mi aláàfin àtìbà ló sọ àgọ́ di ọ̀yọ́ aláàfin ní agbára láti gbé olúùlú ilẹ̀ yorùbá lọ bí kíbi tó bá wù tí a bá gbàgbé èkó lọ olúùlú nàìjíríà agbé e kúrò lẹ́kọ̀ọ́ agbé e lọ sí àbújá lórílẹ̀‐èdè amẹ́ríkà ó níbi tí wọ́n ń lò tẹ́lẹ̀ kí wọ́n tó gbé e lọ sí washington kò sí láì fi ń bi èyí o kì í sì ṣe ìgbà àkọ́kọ́ ní ìta pààrọ̀ olúùlú ilẹ̀ yorùbá ọ̀yọ́ olúùlú ilẹ̀ yorùbá ọ̀yọ́ bíi ẹlẹ́ẹ̀kẹta àbẹ́lẹ̀kẹrin la wà sí karùn-ún gan pẹ̀lú tọ́tọ́ lòun bá fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ bí nǹkan ṣe rí rèé o tó ṣe wípé ogun ńlá ń lọ láàrin ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí Ìjàyè látàrí pé ó rí aláàfin ó rí adéfin adélù tí aláàfin sígun fún un ìbàdàn yìí pé tó ẹ̀yin ìbàdàn o ẹ lọ bá mi gba Ìjàyè ẹjọ́ yí ààrẹ Kúrúnmí yìí pé mo ní ọmọ ogun tó tó jà fún mi o ṣé àgbàgbé yìí pé aláàfin àtìbà àti ààrẹ Kúrúnmí Ìjàyè àti Ìbà Olúyọ̀lé ọ̀rẹ́ ni wọ́n nígbà tí Ìbà Olúyọ̀lé gbójú agan sí Aláàfin Àtìbà ààrẹ Kúrúnmí lọ́mọ̀ dúró tì í ẹ wá wo ohun tí ààrẹ Kúrúnmí ìṣókíkí tó fi wá ba ìlú jẹ́ bí ẹ bá fọmọdé jọba ọba lọba ń jẹ́ o ọba bó ṣe wù kọ́ dàgbà tó ọba ìlú rẹ kì í ṣẹgbẹ́ rẹ o kì í ṣẹgbẹ́ rẹ o ẹpọ́n orí adé rí ẹpọ́n orí adé lé ẹ sì bọ̀wọ̀ fún ọ̀rùn ìlẹ̀kẹ̀ àwọn baálẹ̀ ẹ pọ́n wọn lé o ẹ pọ́n wọn lé torí pé ẹni ọba lọ́ba yẹ là ń bu ọlá fún. ààrẹ Kúrúnmí fi ọwọ́ ara rẹ̀ pé ṣoṣo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kú nílùú rẹ̀ òkú ń kú pọ̀ wọ̀wọ̀ àwọn ará Abẹ́òkúta wọ́n gba oúnjẹ wá látọ̀dọ̀ nílùú tiwọn kàkà kí wọ́n mọ̀ fún àwọn ará Àjàyè òfin ni wọ́n fi ń fún wọn lóúnjẹ o ẹ bá fẹ́ di ẹrú ẹ Abẹ́òkúta wàá jẹun o ìwé tó bá ti lọ sí abẹ́ àti bàbá ara abẹ́òkúta bá fi lè jẹ́ ń bẹ̀ ó ti dẹ̀rù abẹ́òkúta nu tẹ́ bá ti lè fún wọn lóúnjẹ tẹ́ báyìí wọ́n ń kó wọn nu wọ́n fi wọ́n ṣọwọ́ sí abẹ́òkúta hmm. ṣùgbọ́n àwọn kan bẹ tẹ́ wá dúró ti àwọn èèyàn ìjàyè lásìkò ìyẹn yìí ìjẹmọ̀ pé àwọn èèyàn yìí pé mọ̀ ṣe ọmọ Yorùbá àmọ́ wo ni iná làwọn ìjọ CMS àti American Baptist ti ń bẹ ní ìlú Ìjàyè ńgbà náà tí àgbàgbé pé mo ní ààrẹ Kúrúnmí lọ́lọ́ pè wọ́n látàbẹ́kúta yín pé mo gbọ́ pé wọ́n lè mú ọ̀làjú bá Abẹ́òkúta ẹ máa bọ̀ ẹ wá mú ọ̀làjú bá ibí náà ìjẹ́ àmọ́ pé gbogbo ọ̀làjú ńláńlá tó bá Ìbàdàn lónìí tí Ìbàdàn gba orí ìjẹ́ àmọ́ pé bí Ìjàyè náà bá ṣe nínú nínú kí wọ́n jọ jẹ́ déédé àbí kó ju ti ìbàdàn lọ torí wípé ọ̀làjú christianity nígbà tó kù lábẹ́kúta ìjàyè ni kò tiẹ̀ tí ì dé ìbàdàn tọ́lásìkò baálé òyò sílé olúgbòde baálé ìbàdàn ló wà pàwọ́ adébàdàn ìdínú tó fi ń pè ní olúgbòde pé àsìkò rẹ̀ ní olúwa gba òde ìbàdàn christianity olúwa wa ó gba òde ìbàdàn. báyìí ni nǹkan ṣe ń rí o tí ọkàn balógun òbíkúlé àti ọ̀tún rẹ̀ ògúnmọ́lá sì balẹ̀ wípé ìjàyè yìí o ó ti di ohun ìtàn pé àwọn ò kó hmm. àmọ́ wọ́n mọ̀ yìí pé tí ààrẹ Kúrúnmí bá sì ń bẹ láyé hmm, ààrẹ ọ̀nà kakanfò jàkú ni ààrẹ ọ̀nà kakanfò jàkú ni tí ààrẹ Kúrúnmí bá ń bẹ láyé hmm. tó àwọn tá a bá ní ìbéèrè kó tó di pé a tẹ̀síwájú ẹ já kọ ìbéèrè wa ẹ já kọ sí ojú agbègbè àwọn tá a bá ní ìbéèrè jákọ ìbéèrè wá sójú agbágbé kásẹ̀rẹ̀ wo ìbéèrè bíi méjì mẹ́ta kó tó di pé àmọ́ ta àtàlẹ́ ní òní. bákan náà o mo sì ń pè o a rí i pé a dúpẹ́ o láti apá kìíní di apá kẹrìnlá kódà tó fi di apá kẹẹ̀ẹ́dógún lé ọ̀la wọ́n ti ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ nílé lóko lábẹ́ ààrẹ wọn ààrẹ bọ́ba gúnwà almaroof yekin ní orílẹ̀-èdè amẹ́ríkà àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ti òní àti ti ọ̀la àwọn ìtọ́kù náà ẹ̀jáwa náà kàn sí mi ẹ̀já kàn sí mi káwa náà ṣe onígbọ̀wọ́ rẹ̀ torí pé láti ṣe ètò tá a bá ti parí ẹ̀ tán a tún download ẹ̀ a lọ gbé e sórí YouTube kọ́ba lè jẹ́ ogún ayérayé fún gbogbo ìran yorùbá a rí i pé wákàtí kan iná la sì máa ń lò ní ojúmọ́ òǹkà ẹ̀rọ mi nu tẹ́bá fẹ́ kàn sí mi iná ni mo ti ń bá wa fi sí ojú agbágbé wa hàn tẹ́bá fẹ́ kàn sí mi ní ẹ̀yìn ètò ẹ̀jẹ̀ á kàn sí mi káwa náà ṣe alátìlẹyìn fún ètò yìí bákan náà mo sọ fún wa pé tá a bá parí ẹ̀ gbogbo àyè ibi tá a mẹ́nu bàtí gbogbo àwọn ìlú pátá a ya àwòrán rẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún three hundred thousand ìní ọ̀nà wa torí pé a lọ gba fídíò kámẹ́rà irú ìtàn máa fi ya àwọn nǹkan tó dáa tó máa bójú mu ni nígbà bá ṣe tán a gbé sórí YouTube a sì gbé sórí Facebook àtà ọbẹ̀ mi ṣe máa sọ o kò sí iṣẹ́ mi kankan tí mò ń ṣe tí mò ń ta ọ̀fẹ́ ni o bákan náà bá fẹ́ máa gba ọ́díò àwọn ìtàn tí a máa ń ṣe ẹja kàn sí mi lórí telegram láti máa ń fún àwọn èèyàn nítàn alẹ́ máa kàn sí lórí whatsapp náà àmọ́ lórí telegram láti máa fún àwọn èèyàn ní ìtàn ẹnìkan kọ ìbéèrè jẹ́ ń wo ìbéèrè ẹni. wọ́n béèrè pé kí ni orúkọ tí ọ̀yọ́ ń jẹ́ tẹ́lẹ̀ kí aláàfin àtìbá tó sọ di ọ̀yọ́ àgọ́ ọ̀já ọ̀já lorúkọ ẹni tó wà ń bẹ̀ lára àwọn ìran ọ̀yọ́ náà ni ìran ọ̀yọ́ ni àgọ́ ọ̀já ẹni nígbà tí bàbá mi aláàfin àtìbá jẹ aláàfin tán ẹni wọ́n dúró ń bẹ̀ tẹ́sí sọbẹ̀ di ọ̀yọ́ nítorí wàhálà àwọn àwọn Núpé àti àwọn Ìlọrin ni bàbá ṣe dúró ń bẹ̀ kó balẹ̀ jẹ́ ààbò tẹ́sí fi Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ fi Olúyọ̀lé jẹ bàṣọ mo sì jóyè wáyé pé Aláàfin lè gbé olúùlú ilẹ̀ Yorùbá lọ bíkíbi tó bá wù torí pé Aláàfin ló ní gbogbo ilẹ̀ tí ń bẹ ní apá àìkáwọ́ rẹ̀ tó ṣe pé àwọn ẹ̀yà Ọ̀yọ́ lọ́tẹ̀ kódà ó tún gbalẹ̀ kọjá ibi tó jẹ́ ilẹ̀ Ọ̀yọ́ ó gba gbogbo ilẹ̀ Yorùbá ó sì lọ gba Benin Togo àti Burkina Faso báyìí ṣe nínú ṣé béèrè míì wà kí ni ìtumọ̀ ìlù tí wọ́n máa ń fi ń kí ọba ìlù tí wọ́n máa fi ń kí ọba àpọ́nlé là ń fi ìlù ṣe fún ọba ó wá pé oríṣiríṣi ọba fẹ́ ṣàlàyé rẹ̀ ìlù tá à ń lù fún ọba tó bá fẹ́ bábá ká lè jí ọba ń bẹ bálejò bá ń bọ̀ ń bẹ tó bá bá fẹ́ lọ sùn ń bẹ àsìkò tó bò lè gba àlejò mọ́ ń bẹ ìlù tá a sì máa fi pọba sákìyèsí tó bá bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ń bẹ tó pé ìta ló nílùú ọwà wọn mọ̀ ọ́ gbọ́ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kan wọ́n mọ̀ fi ìlú rán ọba létí ó póríṣiríṣi ọ̀nà báwọn ní agbára ọlọ́run á ṣiṣẹ́ lórí rẹ̀ tó pé bóyá ń lọ sí àwọn ìlú bíi mélòó kan pẹ̀lú àwọn onílù tí ń bẹ láàfin bóyá ti ọ̀yọ́ náà lọ́dọ̀ bàbá mi o bóyá ti ilé ifẹ̀ ni o bóyá ti ìwó ni o bóyá ti ìbàdàn ni o láwọn tó pé àwọn onílù ìṣẹ̀ǹbáyé ń bẹ ogbẹ̀ lásàlàyé fún wa. tó oníyẹ̀ṣẹ́ o ọlọ́kàṣe ogbẹ̀ ń tẹ́ bá wa fìfẹ́ ṣe jẹ́ ẹ ṣé mo dúpẹ́ o pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run a tún máa bá apá kẹẹ̀ẹ́dógún ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí lọ a máa bá lọ ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí mi bóyá ẹ fẹ́ ṣe àtìlẹ́yìn fún wa o àbí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà lórí ètò yìí àbí ẹ fẹ́ sonígbọ̀wọ́ àbẹ́yìn náà tẹ̀fẹ́ máa ṣe àtìlẹyìn fún lílọ bíbọ̀ bá ṣe máa ń wá ìtàn káàkiri àwọn ìlú ẹ rí i pé lẹ́jọ́ mẹ́ta tó dáwọ́ rẹ̀ dúró bá ṣe máa ń lọ káàkiri ìlú torí pé hmm, mímọ wọ ọkọ̀ káàkiri láti ìlú kan lọ sí ìlú kejì pàápàá lásìkò òjò á rí i pé ojú ọ̀nà wa ò da ìdínú tó yẹ pé ọ̀dà ìwọ̀n tá a tiẹ̀ ti kó jọ náà ká mọ̀ jù sí orí agbègbè fún wa ìdínú tá a fi lè fi àwọn nǹkan àmì tá a mọ̀ fi hàn wá káàkiri ilẹ̀ Yorùbá hàn wá lásìkò yìí torí pé a ti wà lásìkò òjò ẹ bá fẹ́ wá kàn sí mi láti mọ̀ ṣá látìlẹyìn àbẹ́yìn náà fẹ́ ṣe onígbọ̀wọ́ àwọn apá tó kù torí àtìrẹ́ ní sadúgbọ̀wọ́ apá tòní àti ti ọ̀la ẹ lè kàn sí mi lórí ọ̀kà ẹ̀rọ plus two three four x zero two three six eight seven four three two tàbí plus two three four eight zero three two eight five five eight eight um, five five eight eight eight lẹ́ẹ̀kan sí plus two three four three plus two three four eight zero three two eight five five eight eight eight eight mẹ́ta ló parí ẹ̀ ìnáyìí láti tún kọ sí ojú àgbàgbé yìí o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn alátìlẹyìn mi káàkiri àgbáyé o torí pé ẹ̀yin ni aṣọ mi mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn lọ́balọ́ba mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn ọmọ nàìjíríà tó ń bẹ ní ìlú òkèrè nítọ́yà mi lẹ́nu ni wípé gbogbo àwọn tó ṣe alátìlẹyìn ètò tá à ń gbọ́ yìí ìlú òkèrè gbogbo wọn wà kí wàá là wá tá à ń bẹ nílé kí lójúṣe tiwa àkọ́mọ̀ṣe o tó mo dúpẹ́ o mo dúpẹ́ o náà ní tọ́wọ́ yín o ẹ kéré délé o ẹ ní kú sóko ìwà nǹkan jẹ ẹ sì ní borúkọ ilẹ̀ Yorùbá jẹ orúkọ ọmọ aládé ò ní bàjẹ́ káàkiri o mo kí gbogbo lọba lọba káàkiri ilẹ̀ Yorùbá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ni mẹ́sàn pé tí pàdé o ní dèédé aago ti aago Nàìjíríà lọla èmi ọmọ yín ọrẹ yín olólùfẹ́ yín pé ejò kò ní ire